So, initially, yeah, mo ti ní mi ò ní sọ nǹkan But at this junction, a máa sọ̀rọ̀. A máa sọ̀rọ̀. Now, let me start from the genesis of this crisis because A crisis now number one i am not going back lórí or mi i am not going back when i said anybody could have been the winner of that category but definitely not a cross-dresser that is my opinion. I am not apologetic for it. Behind every actions, we definitely know that there is definitely going to be a reaction. And I do not have power over anyone's reaction. I do not have power over anybody's reaction based on you can't see anybody bá A lot of people have tagged me about the ongoing on you know on Instagram after the last post. I've been on set. I just left set, took my time to freshen up before I come out to address this. Aladuke ìyàwó Fẹ́mi yourself and I are an issue until now and I remember I remembered when I made my comment under your post I said I understand and I respect the fact that you have to defend your own. If you don't defend your husband, who will? Me? Of course not. But the way you went about it, calling me names, calling me an hypocrite, calling me enemies or enemy of progress, or be enemy of whatever you call it, made me feel you are shallow minded. And I want to believe ipe ó you ẹni pé ọkọ call attention your husband did not call your attention to our conversations earlier this morning when your husband called me. Okay? Your husband, Femi Adebayo, my colleague, called me himself this morning. Like Adayo. Ah, oh, when I even saw the post initially, I thought oh, I was just cruise of um, pulling stunts to create a buzz for the movie. But later, a lot of people were, you know, saying so many things. A lot of people were blah blah blah blah blah. This this this, and Lushewan realized it. You know, people are taking it too far, beyond expectations. And I told him there and then this morning that Femi, for every actions, there is a reaction. And we don't have control over people's reaction based on our action out there. We don't, uh, we can't control it. We see things differently. We handle things differently. So definitely, you, you, him, and it was in the opinion of him, but they just gave him the mic to pronounce the winner, blah, blah, blah, blah, blah. It was because I was the one that did the video, and um, that was why everybody was coming up, come, coming up on, me, on him, this, this, this, this. And I'm like, okay, that Femi, if I, Dayo, did not do that video I did, the fact that you, you took the mic and announced the winner, they might still come for you. And then it said, and I quote, that, that your, this thing out why escalates, that Muslim society that Muslim Muslim societies are now calling his attention to it, that they've invited him, the police has invited him to for questioning that he was promoting gay. Femi, you yourself, you now came under my post. I'm disappointed at you. So yeah, I'm so disappointed at you. You are one of the people in the industry that I respect so much that I will go out of my way 1,001 million times for. You are one of the people that can call me at any, any, any F time for anything. And I will definitely, you know, make myself available for whatever reasons you must have called me for. Me, Emi Ate Okin Shonija, my dear. because in your post you said uh, uh, if your progress is shaky mo fẹ́ mo fẹ́ wá ni o mo fẹ́ kà á torí ọwọ́ gba kíkà ó gba kíkà kí má bàa ṣe mistake nínú èsì tí mo máa fún ẹ. You said I now see that you are truly you like you truly want to come for me. You have actually done it with the wrongest person, Dayo. If my success is your problem, you can never have peace of mind. kọ́kọ́ address My darling, your success is not my problem. As a matter of fact, ever since tó relates, I have always celebrated you, I have always supported you, I have always prayed for you, and I've always been proud of you. you understand because ní àdúgbò ibi tá a wà ẹ àwa ń jí ni and it's a thing of joy that my colleagues are doing wonderfully well and they are making statements out there so my dear èmi máa ní peace of mind sórí peace of mind tí mo tún máa ní ó máa gbé pílò dání ó ní èsì nínú ìyẹn ló túmọ̀ sí pé your success has never been, is not, and will never be my problem. You understand? Your success has never been, it is not, and will never be a problem to me. Femi Adebayo Ishola. So for that reason, èmi máa ní rest of mind. ṣọ́rọ̀ mi yẹ jẹ́ ká fi síbẹ̀ because i have just started of course you have just started ọlọ́run ò ní dáwọ́ rẹ dúró inshallah it's advisable you channel your energy to your career thanks for the advice i will channel so much energy to my career ṣọ́rọ̀ mi yẹ and i tell you ikú ò pa ẹ́ àrùn ò ní ṣe ẹ́ ò ní dàwátì nígbà tí ire mi náà bá máa ṣojú ẹ̀ Ṣàmì kò gbé tọ́mì Fẹ́mi Adébáyọ̀ I am disappointed at you gbogbo ẹnu ni mo fi sọ because ngbà míì àgbà ọ̀kan gbọ́ orí gbogbo ẹnu ni mo fi sọ I am disappointed at for you to even think your success can be a problem to me for you to even have that ideology ó sad gan in fact ó show ṣe ń ronú ó show ṣe ń ronú ó ń ronú bí ẹyẹ ó ń ronú bí pẹ́pẹ́yẹ ó ń ronú bí ẹni tí ò lálámọ̀ràn ó ń ronú bí ẹni tí ò fọ̀rọ̀ tí ò rẹni fọ̀rọ̀ lọ kí ló ń ṣe ẹ́ now you now ended up with and not to be too busy bringing you down my darling jọ torí tọ́lọ́run kí ni bring down wọ́n fẹ́ dà fún mi o bringing you down tó o lérò àwọn èrò tó ń rò yẹn àwọn èrò bíi pé bíi pé your success is some my problem èmi àti ẹ̀kíntì ẹ̀sọ́ tẹlomi ti tara mi bíi pé your success my, is my problem jọ nítorí tọ́lọ́run níbo lo ti ń gbé àwọn èrò yẹn wá èmi ò kì í ṣe kẹ́ni má ní ẹ̀dá o èmi ò kì í ṣe kẹ́ni má ní ẹ̀dá. E as a matter of fact ọlá yìí pé ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa including Eniola tó gbé project ilé tó gbé sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa ọlá yìí pé dáadáa tẹ́ ń ṣe ẹ fi ń portray image wa táwọn èèyàn ti rí bí ẹni pé kò sí nǹkan tó da tó lè tara wa jáde ọlá yìí pé ẹ̀yin kọ̀ọ̀kan tí ẹ̀ ń gbéra ẹ̀ ń ṣe wá lẹ́ṣọ̀ọ́ níta gbangba màá wá ni mo fẹ́ bínú ẹ̀ kí ni mo kí ni bíbínú ẹ̀ fún mi kí ló fẹ́ dà ṣó fẹ́ gbó oúnjẹ sórí tébù mi ni àbọ̀ sọ fún ẹ̀yin pé òkè àtìgbà tó ti ń ṣe tọ́lọ́run ti ń gbà fún ẹ yẹn bàbá mi ò jẹun nínú ilé mi ọ̀dẹ̀ ni ẹ fẹ́ mi ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ó jọ lójú ó jọ lójú gan ṣé o jọ mí lójú gan